ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi mo gba àdúrà fún ọ pé ojúmọ́ yìí ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́ fún ọ o ní dààmú lónìí ohun gbogbo tí ọkàn rẹ ń lépa ohun gbogbo tí ọkàn rẹ ń pòǹgbẹ fún ní orúkọ Jésù àánú ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́ yóò sì dára fún ọ. ìwé psalm orí ninety four ẹsẹ̀ eighteen òun la fi sí mi lọ́kàn láti fi gbàdúrà fún wa láàárọ̀ yìí ìwé psalm orí ninety four ẹsẹ̀ eighteen bíbélì wípé nígbà tí mo wípé ẹsẹ̀ mi yọ̀ olúwa àánú rẹ̀ dì mí mú ògo ni fún ọlọ́run lókè ọ̀run ṣe rí àdúrà yìí mo fẹ́ ká gbà láàárọ̀ yìí pé kí olúwa kó fi àánú rẹ̀ dì wá mú nígbà mìíràn èèyàn máa débì kan tó jẹ́ pé agbára èèyàn ò ní gbé mọ́ ọgbọ́n èèyàn ò ní gbé mọ́ Dáfídì sọ níbi tá a kà yìí ó ní nígbà tó kù díẹ̀ kí ẹsẹ̀ òun yọ̀ nígbà tó kù díẹ̀ kóun ṣubú nígbà tó kù díẹ̀ kí ọ̀tá kan rí ìṣubú òun ó ní àánú ọlọ́run ó di òun mú èmi náà ń gbàdúrà fún ọ pé tó bá kù díẹ̀ kí ọ̀tá mú ọ tó bá kù díẹ̀ kó ṣubú sọ́wọ́ ọ̀tá tó bá kù díẹ̀ kí yẹ̀yẹ́ rẹ dá sílẹ̀ àánú ọlọ́run yóò dìde fún ọ àánú ọlọ́run yóò dì ọ́ mú yóò sì dára fún ọ ẹsẹ̀ yìí láàfin gbàdúrà láàárọ̀ yìí ṣẹ́rí tẹ̀yàn bá rà àánú gbà ohun gbogbo lórí gbà ó máa ń tẹnu mọ́ pé ó kù díẹ̀ kí mọ́tò rẹ̀ lásídẹ̀ǹtì tán ọpẹ́lọpẹ́ pé ó mọ̀ ọ́ wà irọ́ ni kò mọ̀ ọ́ wà àánú ló ṣiṣẹ́ mo gbàdúrà fẹ́ tó ń gbọ́ mi lónìí àánú ó ṣiṣẹ́ fún ọ àánú ó fọ̀ fún ọ ó tẹ́wọ́ jẹ́ ká jọ gbàdúrà papọ̀ ní orúkọ jésù láàárọ̀ yìí àánú ọlọ́run kó fọhùn fún ọ bíbélì sọ níbí ó ní ńgbà tó kù díẹ̀ kí ẹsẹ̀ òun yọ ó ní àánú ọlọ́run di òun mú èmi náà gbàdúrà fún ọ lónìí tó bá kù díẹ̀ kó ṣubú sọ́wọ́ ọ̀tá àánú ọlọ́run kó di ayé rẹ mú tó bá kù díẹ̀ kó bọ́ sọ́wọ́ ayé àánú kó di ọmọ tó bá kù díẹ̀ kó bọ́ sípàkútì ọ̀tá àánú kó kó ọ àánú ọlọ́run yóò fọhùn fún ọ àánú ọlọ́run yóò dìde fún ọ àánú ọlọ́run yóò pa ibi rẹ àánú ọlọ́run yóò gbà ọ lọ́wọ́ ibi àánú ọlọ́run yóò gba ọmọ rẹ lọ́wọ́ ibi àánú ọlọ́run yóò pa ìdájọ́ rẹ lórí ayé rẹ gbogbo ìdájọ́ òkùnkùn lórí rẹ mo gbàdúrà fún ọ láàárọ̀ yìí àánú ṣògo lórí rẹ yóò sì dára fún ọ bẹ́ẹ̀ ni yóò rí ìjáde ẹ lónìí yóò dára ìwọlé rẹ yóò dára